ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kújọ́ mẹ́ta kan ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ sọ pé um, ìyàwó yín gbé òbòsà ńlé àwọn òròyìn kan ti tàn mí létí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbó bòsà nílé fún yín ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń wá okó mi ìdó níta nítorí pé ẹ ò dó wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ yín tí ìyàwó ẹ bá ti lè máa gbé òbòsà fún ẹ nínú ilé ẹ try láti lọ find out reason tí ìyàwó yín fi ń gbé òbòsà ọ̀pọ̀lọpọ̀ yín ní okó kékeré ẹ ẹ̀ mọ okó kékeré lò ẹ ẹ̀ mọ́ lò ẹ lóko ńlá ẹ ẹ̀ lóko ńlá èyí kékeré tẹ ẹ ní ẹ tún mọ̀ lò tí ẹ bá ti dó obìnrin tí ò bá gbádùn ẹ torí pé gbogbo ìgbà tẹ́ ń dóhun kò débẹ̀ lára òun ṣẹlẹ̀ máa ń jíhun lẹ̀ lásán a máa sá fún yín kò ní yẹ kẹ́ dóhùn and that is the truth má wàá dáàgùn ìjìnà obìnrin tó o bá ti dó dáadáa ó máa wárọ̀ kan fi ṣàká ó máa dó kọ́ńtà kò sí nǹkan tó lè ṣe sí kódà kò fi mágù sí lára wọn fọwọ́ wọn mágù yẹn sókè á dó nǹkan tó ní dó wọn tún bá yín kó wálẹ̀ tó o bá ti mọ obìnrin yẹn dó dáadáa nílé má wulẹ̀ làágùn jìnnà má lọ sórí ìṣàbáríkòlò dot com lórí àwọn obìnrin tó wà lórí ìṣàbáríkòlò àwọn yẹn tún gbádùn okó wọn mo kó dojú àwọn obìnrin tẹ ẹ ní nínú ilé lọ so ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń fi ṣàbàríkòlò bojú ẹ̀ dórí ṣàbàríkòlò náà ẹ̀ tún mọ̀ bòdo gbogbo rìpọ́ọ̀tì náà ni mò ń gbọ́ ẹ̀ lóko kékeré wọn á tún obìnrin ló ṣe máa wá doyin látòkè ẹ̀ mọ̀ bòdo nínú ẹ̀ àṣírí yín tú torí àwọn tó ń doyin wọ́n padà ń mọ rízìn tí àwọn ìyàwó yín fi ń sá fún yín nínú ilé àwọn kò rìn dànrìndàn kó tí ò bá débẹ̀ obìnrin á sá fún pápá obìnrin tó máa dùn oko á dẹ̀ máa enjoy ara ẹ̀ níta obìnrin tó bá dó dáadáa tó lóko ńlá o lóko ńlá èyí kékeré tó ní ò lò ó ńlá náà o tó bá ti jẹ́ pé olóko ńlá ń sìn obìnrin á mọ bó ṣe máa mànúfà tó máa gbádùn ẹ̀ olóko kékeré o mọ́ lò kò ní rọbì kankan o ò tún mọ bó ṣe lè ṣe tóbìnrin máa gbádùn ẹ̀ á dóko ń ta ẹ má tanra yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń fọ kínní bojú pé ìyàwó yín ò fún yín lóbòdò kò fún yín lóbòdò ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ìyàwó yín kí ni ìjẹ́ ẹ̀ ń dó wọn dáadáa obìnrin tó bá dó dáadáa a máa sá fún ẹ láti dó ẹ tó ló mọ̀ pé ó máa jíun sí ìdajì ọ̀nà ni ò dẹ̀ ní òní fóun ní nǹkan tóun fẹ́ obìnrin tó bá dó dáadáa kó kúkú má dókó ẹ ó bẹ́tà ju pé kó dókó ẹ kó tún wá máa kárẹ̀ ẹ tún máa le kí òbu ẹ máa le kó máa da omi kó má kọ́ọ̀n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin yìí ọlọ́run kó dáríjì mi tẹwa ń complain pé obìnrin yín ń sáfókó ẹ̀ ni ẹ ẹ̀ dó wọn dáadáa àwọn obìnrin yẹn jẹ́ kí n sọ fún yín wọ́n ń dóko mi ta because oko yín ò ràn wọ́n kó ṣe poko yín ò ràn wọ́n ẹ ẹ̀ mọ́kó tẹ́ ẹ gbé sábẹ́ lò ẹ ẹ̀ mọ́kó yín lò èyí tó kó ẹ kéré ò mọ́ lò abádẹ̀ṣe lecture ẹ máa bú àwọn obìnrin yín pé kí ló dé tí wọ́n wá ń gbọ́ lecture ìwọ tó yẹ kó tẹ̀bà tí bó ṣe máa lo kó kékeré ò ní tẹ̀bà tí wàá máa sunkún pé ìyàwó ẹ ò ìyàwó ẹ ń refuse ẹ ó máa refuse ẹ torí kò gbádùn oko ẹ ìwọ tó olóko ńlá náà tó jẹ́ pé gbàgbò gbàgbà ni tó yẹ pé gbogbo obìnrin ló máa yá ń gbò bá do gbogbo abẹ́ inú ló máa ta á sá fún ẹ kò ní dùn ẹ ẹ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ìwà jàgídíjà kan yẹn ẹ máa tún gbé débi òbò dídó ìwà pápá ńlele yín ẹ máa ń gbé débi òbò dídó èyí tó bá rìndì nínú yín ìwà ìrìndì yín ẹ máa ń gbé débi òbò dídó ẹ gbúdọ̀ ẹ gbúdọ̀ rìn dìjù lójú òbò ẹ dẹ̀ gbúdọ̀ tún le jù ẹ gbúdọ̀ gbóná jù lórí òbò ẹ tún gbúdọ̀ tútù jù kò gbóná kò tutù ni ẹ láti wà láàárín méjì ẹ láti dóòbò kẹ dó obìnrin kó mọ̀ wípé okó wọnú òbò òun okó tó dẹ̀ tún wọnú òbò kò tún wá ń ṣe wípé kẹ dó obìnrin kí gbogbo abẹ́ fàya àbí kẹ dó obìnrin kó máa gàdírìn àbí kẹ dó obìnrin kí gbogbo abẹ́ inú máa ta ẹ láti kò gbóná kò tutù ni ẹ gbúdọ̀ gbóná jù ẹ gbúdọ̀ tutù jù tẹ bá ń dóbò láàrin méjì lẹ máa wà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ẹ́dọ́ àwọn obìnrin yìí dáadáa ni wọ́n ṣe ń gbóbò sá fún yín because the same òbò tó ń gbé sá fún yín tó ń bá wá ròyìn pé ah èèyàn kan dún àwọn ah àti yín ká ẹjọ́ táwọn ti ń dóko tọkọ àwọn tí ń dó àwọn kò ṣé mi máa blame wọn ni ibẹ̀yìn ilẹ̀ ẹ̀mọ́ ẹ̀yìn ilẹ̀ ẹ̀mọ́ wọn dó bó o bá lo mágùn sórí ìyàwó ẹ̀ bó o bá do dáadáa ibi tí wọ́n ti sọ pé kí wọ́n mu kọ́ mu ibẹ̀ náà ti sọ pé kí wọ́n filẹ̀ àwọn kan abẹ́ wọ́ mágùn yẹn sókè báyìí wọ́n á dẹ̀ dùn wọ́n á dẹ̀ tún bẹ́ẹ̀ wá mágùn yẹn padà ẹ yé rojọ́ ẹ lọ ṣe àtúnṣe síra yín ojú gbà mí tì ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́ẹ̀ léèyàn lórí ṣàbáríkòlò unfortunately àwọn èèyàn wá ń ròyìn fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ṣàbáríkòlò and with the look of things ó dà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọkùnrin tí ìyàwó yín ń gbó bòsá nínú ilé tó yẹ kẹ́ lọ béèrè reason tí wọ́n fi ń gbé òbòsá fún yín nínú ilé ẹ ń fi ṣàbáríkòlò bojú ẹ̀dẹ̀ tún yẹ̀yẹ́ ara yín torí pẹ̀lú òru ṣàbáríkòlò náà ẹ̀ mòbódó àṣírí yín tún bẹ̀. àwọn obìnrin tó wà lórí ṣàbáríkòlò àwọn obìnrin tí ìyà oko ti jẹ ni àwọn obìnrin tí wọn àwọn obìnrin tẹ́ pé wọ́n ń fẹ́ okó gidi ni so tó bá ti mọ̀ pé oko ẹ̀ ò ká tìyàwó ẹ̀ nínú ilé especially ìwọ tíyàwó ẹ̀ bá ti ń refuse òbò fún tó ń tọpinpin bóyá oko ẹ̀ ni ò débẹ̀ tó wá rò bóyá lórí ṣàbáríkòrò má wulẹ̀ lọ má lọ disgrace ara ẹ̀ kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ṣé òòdo dáadáa ni kọ́kọ́ mọ̀ wípé o tó gbangba sùn lọ yẹ pé o kó ẹ débẹ̀ kọ́kọ́ mọ̀ wípé o mọ òbo kò gbóná kò tutù dó pé o ò ní dóbò fàya o ò dẹ̀ ní dóbò máa kí èébì máa gbé obìnrin kó mọ̀ wípé wọ́n bá ní pé wọ́n ń bá obìnrin ṣeré ọmọbìnrin bá ṣeré kó tó lọ rẹ́gísítà sórí ṣàbáríkòlò àwọn tó wà lórí ṣàbáríkòlò wọ́n gbóná ju ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé lọ o lóbìnrin o ìwọ tó ò tí ì lè tí okú ẹ ò tí ì ká òbò ìyàwó ẹ nínú ilé má wulẹ̀ lọ rẹ́gísítà lórí ṣàbàríkòlò ìwọ tí o tí ì find out reason tí ìyàwó tó ń gbóbò fún ẹ tó fi ń sá tó wá ń gbé òbò sá fún ẹ tó o mọ̀ bóyá nítorí pé o mọ̀ ọ́ dóni bóyá nítorí okú ẹ ó tóbi jù o mọ̀ lò àbó kéré jù o mọ̀ lò àbí okú ẹ ò kan ibi tó yẹ kó kàn lára obìnrin tó kàn sáré girigiri kò fún mi lóbòdó tẹ́ ẹ̀ mọ reason ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ mọ̀ bódó ni wọ́n ṣe ń gbé òbòsá fún yín ẹni tó dó lẹ́ni tí ò lè sùn mọ́jú nígbà tó kú ẹ̀ ò débi tó yẹ kó dé tí ó dẹ̀ ń pretend tí ò lè fọwọ́ kan ara ẹ̀ àbí ẹni tó dó tí gbogbo abẹ́ ń ta tó ń dùn tó ní lára tó bá pè níjọ́ mi kò ní dáhùn ẹ lọ mọ tí wọ́n ṣe ń gbé òbòsá fún yín ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ṣe ìmíì ẹ máa ṣojúṣe yín nínú ilé kò ní síjà ṣùgbọ́n ìyàwó ò ní gbóbò lẹ̀ fún yín nítorí pé oko yín ò kàn bí tó yẹ kó kàn nítorí pé ẹ̀ ń dóbò jàgídíjà kan ẹ̀ ń fipá dóbò ẹ̀ ń fi ẹ̀ ń fi ìkanra líle ọkùnrin ọmọkùnrin ẹ̀ fi ń dóbò ìmí àwọn adóbò máa ṣe <laughs> gbogbo agbára lẹ fi ń dóbò agbára ò ṣe é agbára kọ́ lòbò dídó tẹ́ jẹ́jẹ́ ni rock and roll ni o depend lórí nǹkan tíyàwó ẹ bá fẹ́ tó bá dẹ̀ fẹ́ jẹ́ káṣírí ẹ tú ẹ sọ fún ìyàwó yín kó máa do yín látòkè kí àṣírí yín lè bò ṣùgbọ́n tó bá tí ì tọ́jú ilé kó lọ mọ nǹkan tí ìyàwó fi ń sá fún ẹ pẹ̀lú òbò nínú pẹ̀lú fi òbò sá fún ẹnu ilé má tí ì lọ sórí ṣàbàrí kò lọ àwọn ọmọ oró ló wà ń bẹ̀ àwọn èèyàn lọ síbẹ̀ rìpọ́ọ̀tì mi pẹ̀lú ẹ̀yìn ọkùnrin wọ́n ní ìmí oko yín kéré ẹ máa ń fàìn lóòótọ́ oko yín máa ń kéré ṣùgbọ́n ẹ kì í mọ̀ ìtókò ẹ bá tóbi náà wọn ní àfi ẹ máa fẹ́ dú àwọn pa ni bókó bá tóbi èèyàn máa ń tẹ̀ jẹ́jẹ́ ni bókó bá kéré lèèyàn máa ti ẹ̀ ń sọ pé bóyá o máa lo strength sí kó lè kọbi tó yẹ kó kàn ní ara obìnrin kó lè kọbi tó yẹ kó kàn ní ara obìnrin so ẹ try ẹ má kàn lọ hide under ṣàbárí kòlò láì mọ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń gbógbòsá fún yín nínú ilé kẹ má lọ disgrace ara yín lórí ṣàbàríkòlò kẹ kọ́kọ́ mọ̀ bóyá ẹ tó gbangba sùn lọ yẹ kẹ tó lọ register ṣàbàríkòlò open sí everybody àwọn èèyàn dẹ̀ ń register gan but àwọn obìnrin tó wà lórí ẹ̀ àwọn obìnrin tó mu kódó ni tó o bá ti tó gbangba sùn lọ yẹ má lọ yẹ̀yà rẹ̀ torí wọ́n wá fún mi ní report ìyẹn gbọ́ títà òjòkó ẹ̀yin obìnrin oore tó o bá ti mọ̀ ìyà tó o bá ti máa jẹ pẹ̀lọ́kùnrin mọ́tò tó bá máa rà fún ọkùnrin owó tó bá máa bá ọkùnrin ná tó máa wá fi ọkùnrin sínú ìgbèkùn tó máa ní pé nítorí pé ó bá jìyà nítorí pé o ra mọ́tò fún nítorí pé wọ́n ló fún lówó business nítorí pé ẹjọ́ bẹ̀rẹ̀ business nítorí ẹ̀ kò lè kò lẹ́tọ̀ọ́ láti lọ dóbò mi àbí kò lẹ́tọ̀ọ́ láti fi mọ́tò tó rà fún kó fi gbóbìnrin mi má wulẹ̀ ra mọ́tò fún. ìyà tó bá máa bá tó máa ní à kò lẹ́tọ̀ọ́ láti torí pé mo bá jìyà nítorí ẹ̀ kò lè bóbìnrin mi sọ̀rọ̀ ẹ̀yìn torí pé èmi ni mo jẹ́ fún lówó tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tó fi òkìkí ẹ̀ fi kàn kò lè bóbìnrin mi sọ̀rọ̀ má wulẹ̀ help ẹ̀ jẹ́ kó fúnra rẹ̀ struggle dókè torí wípé ẹ máa ń ṣe mistake kan ẹ bá ọkùnrin jìyà kò mí pé tí ọkùnrin bá rí òbò míì kí okó ẹ̀ má le ẹ̀yin lẹ ra mọ́tò tí ọkùnrin ń wọ̀ sídìí ṣé tó bá gbé obìnrin lọ sí hòtẹ́ẹ̀lì tó obìnrin bá pàdé ní hòtẹ́ẹ̀lì tó dẹ̀ jẹ́ pé obìnrin yẹn ń lọ sí ọ̀nà ibi tó ń lọ tí òfin ní náwó uber nítorí pé ìwọ ìyàwó ló ra mọ́tò fún kò ní lè fi mọ́tò yẹn dírọ̀pù obìnrin tó dó ní hòtẹ́ẹ̀lì ẹ má máa tanra yín ẹ a máa face reality mọ́tò tó bá mọ̀ pé o rà fọkùnrin tí ò ní lè fi gbóbìnrin mi má rà fún un ìyà tó bá máa bá ọkùnrin jẹ tó fi pé bóyá tó bá yọ kúrò nínú ìyà tó bá gòkè kò ní lè dóbò míì má ba má ràn lọ́wọ́ jẹ́ kó fúnra rẹ̀ struggle so that á lè náwó ẹ̀ bó ṣe wù ú torí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń jókòó tí wọn lọ́rùn ńgbà tẹ́ bá bá wọn jìyà ọ̀pọ̀lọpọ̀ yín máa ń jókòó sí wọn lọ́rùn tí ẹ bá ra mọ́tò fún wọn kọ́gùn ẹ ní kó má fi gbá kó má fi gbẹ́ lòmíì ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń jókòó sí wọn lọ́rùn tẹ bá bá wọn ṣe bísínẹ̀ tí ó kìkì wọn kàn ẹ̀yin nítorí pé ti ẹ̀yin lẹ bá wọn jìyà nítorí ẹ̀wọ̀n ògbúdọ̀ dóbò mi kó lè possible kó lè possible kàkà bẹ́ẹ̀ fi ọkùnrin lẹ̀ kó jẹ ìyá ẹ̀ fúnra rẹ̀ kó struggle fúnra rẹ̀ débi tó máa fi make otherwise àwọn kan wà bí ọkùnrin ò ní kọ́bọ̀ lọ́wọ́ àwọn obìnrin kan wà wọ́n lẹ́dí láti fowó sí lápò kí wọ́n do wọn ò má ìdówó tọ́ fún so ó ṣe nǹkan fọkùnrin kò ṣe bàbàrà torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti ṣe nǹkan fọ́kùnrin bóyá ẹ ra mọ́tò fún àbí bóyá ẹ jọ kọ́lé àbí bóyá kò ní nǹkan kan gbà tẹ́ délé ayé ẹ jọ gòkè ẹ wá máa mọ́nítọ̀ ẹ wá máa tẹ̀lé guide life ẹ ẹ ní ọ̀dọ́ yín nìkan ni kò gbúdọ̀ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ torí pé wọn ò rí nígbà tó tòṣì ìgbà tẹ́ wá gbé sókè ẹ kò gbúdọ̀ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ mọ́tò tẹ́ jọ rà kò gbúdọ̀ fi gbóbìnrin míì ṣùgbọ́n ó lè lọ dóbò míì lóòtẹ́ẹ̀lì tóbìnrin mi máa gbé taxi wọ̀ so tó má jọ kúrò lóòótẹ́ yẹn kó má gbé aníkẹyẹ máa tanra yín oore tó bá ti mọ̀ pé o máa ṣe fún ọkùnrin tí ẹlòmíì obìnrin míì tó bá fẹ́ dùn àbí girlfriend ẹ̀ tó fi pé kò lẹ́tọ̀ọ́ àti jàǹfààní má ṣe fún un mọ́tò tó bá máa rà fún tó máa fi pé kò fi tó bá lọ dóbò míì tó dẹ̀ mọ̀ pé ó mọ̀ kó máa dóbò míì aláwọn òbò kan wà tó jẹ́ pé kò sí bọ́kùnrin ṣe lè smart tó máa do ó lè jẹ́ one off ó dẹ̀ lè jẹ́ èyí tó máa máa dó eh, once in a while ó lè jẹ́ òyì tó máa dó tí ò ní do again mọ́ àbí tó máa kí tó máa dó once in a while bó orí tó bá ti mọ̀ pé o máa ṣe fún ipe obìnrin mi kò tó yẹ kó má ní gẹ́fẹ́ má ṣe fún ìyà tó bá máa bá jẹ́ tó fi pé lòmí ò ní jàǹfààní ń bẹ̀ má bá jẹ́ mọ́tò tó máa rà fún tó fi pé bóyá kò ní fi gbé obìnrin míì má rà fún ìyà tó máa mú kúrò nú ẹ̀ tó fi pé tó bá ń mèkẹ̀ ẹlòmíì ò ní jàǹfààní láti rí obìnrin míì dó má mú kúrò nínú ìyà yẹn jẹ́ kó fúnra rẹ̀ struggle kó yọ rẹ̀ kúrò ẹ má máa tanra yín ẹ ṣe nǹkan fọkùnrin ẹ gbọ́kùnrin dépò ọ̀la ẹ ra mọ́tò fọkùnrin ẹ kọ́lé fọkùnrin kò mí ìwí pé bóyá ẹ máa kọ́lé fọkùnrin kò ní gbé girlfriend wọbẹ̀ tẹ́ ẹ bá sí láti lọ ẹ má tanra yín tí ọkùnrin ò bá ti wá rọ̀bẹ̀ kò wá mí pé bóyá ó wá girlfriend mi lọ dó nínú ilé yẹn tó ò sí ń bẹ̀ bóyá tí wọ́n ò sí ní gbogbo àyíká bóyá o ti travel out kò sí ò sí nítòsí kò mí pé kò respect ẹ kò dẹ̀ mí pé kò nífẹ̀ẹ́ kò dẹ̀ mí wípé bóyá ìfẹ́ ẹ ti tán lọ́kàn ẹ̀ attitude to ba wa fún gan òun ló máa jẹ́ kó máa ronú pé nítorí pé wọ́n ló ṣe fóun attitude yẹn ló lè jẹ́ kó dislike ẹ̀ pé ṣé torí pé òun ló ṣe fóun ló ṣe ń fóun ní conditions pé òun ò gbúdọ̀ fi gbé lágbájá òun lè fi gbé tàmẹ̀dù òun lè máa fi pọ́kùnrin mi àní òun ò fẹ́ ọkọ jùlẹ̀ fún ẹ pé wá gbà nǹkan yẹn tẹ bá ti ṣe nǹkan fún wọn ẹ mójú kúrò ń bẹ̀ ẹ má ẹ má máa wò pé nǹkan tẹ ṣe fún wọn fi ta ìgbésí ayé wọn dáhùn pé ẹ àjọkọ́lé ni nítorí ẹ ilé tajọkọ́ yẹn o àbí àjọkọ́ òtẹ́lẹ̀ àjọṣe bísínẹ́sì ni owó tó bá rí ń bẹ̀ kò fi kò lè fi ná fóbìnrin míì àjọkọ́lé ni ilé ta kọ́ yẹn bí mi bá sí ilé tí mo wà tí mi ò sí níbi ìpè ilé for twenty years àbí ẹ àjọra mọ́tò ni mọ́tò tí mo rà fún yẹn kò lè fi lift obìnrin mi má tàn rẹ̀ má wulẹ̀ rà fún tó bá fi lift obìnrin mi kò mí pé kò respect ẹ attitude tó bá wá fún lórí ẹ òun ló lè yẹ kó bínú pé ẹ ẹ sí nítorí pé òun ló rà fún mi ló ṣe ṣe báyìí so ìyà tó bá ti mọ̀ wípé o máa bá ọkùnrin jẹ tó máa fi lì sínú ọ̀rọ̀ tó máa rò bóyá obìnrin mi ò ní jẹ nínú ọ̀rọ̀ yẹn má wulẹ̀ bá jẹ́ o mọ́tò tó bá máa rà fún ọkùnrin tó máa fi pé kò ní fi gbé girlfriend láti hòtẹ́ẹ̀ tó bá jọ lọ dóra wọn kó drop ẹ̀ sí junction má wulẹ̀ rà fún o kódà kan ilé tó bá kọ́ fún tí wọ́n dẹ̀ kúrò nílé bóyá for for years bóyá for years ẹ̀ eh, sí around tó máa ní pé lẹ́ǹkan kan kò ní cut shows má wulẹ̀ má wulẹ̀ jẹ́ ká jọ kọ́ o ìmọ̀ràn mi sí ni ẹ má hold wọn torí pé ẹ ti ṣe nǹkan fún wọn wípé èmi ni mo gòkè èmi ni mo ṣe kíní kan nítorí ẹ kò lẹ́tà àti ṣe ó ń tanra ẹni torí bó o bá ṣe ẹlòmíì àṣe àwọn obìnrin kan dẹ̀ wà pé wọn ò nídìí kọ́pọ̀ lọ́wọ́ ọkùnrin àwọn gan máa tún fowó sí lápò wọ́n ṣàfẹ́ do ni kó dẹ̀ máa jáde orí wọn To láwọn obìnrin tí ọlọ́run kẹ́ tí ọkùnrin yẹn bá rìn rìn ẹ̀ torí bá gbé kaláwo re so ẹ má jẹ́ kó jẹ́ bàbàrà torí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti ẹlòmíì á ra mọ́tò fún ọkọ ẹ̀ arábìnrin míì nínú ẹ̀ á lọ máa jà á nítorí pé òun lòun òun mèkọ ọkọ ọkọ gbúdọ̀ bóbìnrin míì sọ̀rọ̀ má tanra ẹ̀ má tan ara ẹ̀ tí òbò míì wu ọkùnrin míì dó òbò míì bá wù tó bá wù ẹ́ kó jẹ́ pé o lọ kọ́lé fún ní Banana Island á mú bó ṣe máa ṣe ṣe ṣe ṣe tá lọ dóbò mi yẹn tá padà wá respect ẹ ṣùgbọ́n má tọkùn ìpín the most important ni pé kó respect ẹ kó má dẹ̀ rú ọ̀bẹ sabarikolo.com ẹ má gbàgbé ìjọ sátọdẹ ẹ lọ máa rẹjísítà ìwọ ọkùnrin tó bá tó gbangba sùn lọ yẹ ni kò rẹjísítà sórí Ṣàbàríkòlò tó o bá ti lè dóyàwó ẹ dáadáa nulẹ má wulẹ̀ wá sórí Ṣàbàríkòlò torí àwọn tó wà lórí Ṣàbàríkòlò wọn mú kó dó dáadáa wọn dẹ̀ gbádùn oko ẹ má gbàgbéjọ sátidé ni ìdíje wa ìdíje ringtone first prize fifty second prize thirty third prize twenty ire o ó dàbọ̀.